يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdíòbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run kó máa ṣe àlékún àgbéga fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí àti àwọn tó tún kún sí ọlọ́run yìí lọ́wọ́ tí ẹ fi wa lórí afẹ́fẹ́ ọlọ́run máa bá ní ṣe àlékún arísìkí àti bíbọ́ àṣírí wọn kó o sì máa bá ní sàlékún ìgbàgbọ́ òdodo fún wọn náà tó bá rí bẹ́ẹ̀ àtúntìdé ní òru òní tá a tún máa mú àwọn ètò wa wá fún yín bẹ̀rẹ̀ látòrí àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulsamad qasim tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. والنجم هدى حوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأحلى tùmọ̀dánà fàtàdàlà. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tún gbọ́ kíkà àdìfì látẹnu akẹ́kọ̀ọ́ wa Lukman Aisha bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam al-ayau minal iman rawawul bukhari wa muslim translation the prophet of allah peace be upon him said modesty is part of faith transmitted by Bukhari and Muslim. Lesson from the Hadith 1. Islam preaches modesty. 2. An immodest person is, is not a true believer. 3. Islam is all encompassing religion as it promotes morality in addition to spirituality. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti gbogbo àwọn ọmọ tiwa náà. Àdìsí tí wọ́n kà fún wa yìí ló ń sọ nípa ká máa ní ìtìjú níbi tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó ti ń jẹ́ kó yé wa pé ẹ̀rí ìtìjú o ara ìgbàgbọ́ òdodo ara pé èèyàn gbọ́ ọlọ́run gbọ́ ni kó ní tìjú níní tìjú nínú ọ̀rọ̀ sísọ níní tìjú nínú oúnjẹ jíjẹ níní tìjú nínú ìmúra níní tìjú nínú gbogbo ohun tá a máa ṣe láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n láwọn ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ ni pé ẹni tí ó ti ní tìjú ìgbàgbọ́ òdodo rẹ̀ ò pé bákan náà ìsìláàmù bó ṣe fẹ́ ká mójútó tọlọ́run nínú pàǹkìrùn àǹgbáàwẹ̀ òun ló tún fẹ́ ká ní ìwà ìtìjú tí ó fi hàn wípé àwo ò kì í ṣe ẹni tó máa ń hùwà bíi ẹranko wọn ní tádìsì yẹn kọ́ wa nìyẹn kọ́lọ̀ ń já gbọ́yé jù bẹ́ẹ̀ lọ. ní ìtẹ̀síwájú nínú tí à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lè já pé ibi eléyìí láti fi gígùn torí tá a bá ní ká máa sọsẹ́ ìyanu yìí lọ òun nìkan ó odidi oṣù Ramadan tá a ní láǹfààní àti lọ síbi àwọn agbọ́nrin míì eléyìí táwa tá a jẹ́ mùsùlùmí tá a tún ṣe àǹfààní ní ibẹ̀ àákẹ́ àkẹ́ ń sọ̀wọ́n báyìí ká fi lè fi juxtapose kó fi jẹ́ pé àwọn ètò àbá lè sọ àwa náà ó lè fi kóra wọn pé àbà àṣẹ iṣẹ́ ìyanu òjíṣẹ́ ọlọ́run pọ̀ tó báyìí a lè mọ̀ wípé ń tọ́ràn ànábì náà ní ọlọ́run ọba àlékè ọlá ẹ̀sìn tó sì mú wá òun náà ni ẹ̀sìn Islam àáfàá ní lára rẹ̀ òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ ńlá míì tó ṣẹlẹ̀ ní ojú ayé ànábì sallallahu alaihi wasallam tó já sí wípé àwọn sàábé wọn rí omi mu ògbẹ́ngbẹ́ wọn bó ṣe wáá di wípé ànábì ó mú omi jáde fún wọn láti ibi àìsí omi tí wọ́n sì mu omi wọ́n mu omi wọ́n mu omi tó fi já sí wípé gbogbo wọn náà mu àmúyó bákan náà bó ṣe já sí pé oúnjẹ tí ò tó tànàbí sì rárá gbọ́wọ́ sí i táwọn oúnjẹ yẹn sì di nǹkan tí ó pọ̀ eléyìí wà nínú àwọn iṣẹ́ ìyanu ńlá eléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ẹ jẹ́ ká kọ́ wò báyìí ká àdìsí àáfàá wa Anas ọmọ Malik kọ́lọ́n kó bá níyọnu sí i ó jẹ́ kó yé wa pé nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam wọ́n rárá gbé bíi kọ̀ǹténà kan wá eléyìí tọ́já sí wípé omi tó wà ń bẹ̀ kò tiẹ̀ tó nǹkan kan rárá nígbà tí wọ́n bi àáfàá wa Anas pé àwọn sàábé tó wà ń bẹ̀ ńjọ́ náà lọ́hùn wọ́n tiẹ̀ fẹ́ẹ̀ tó mélòó ó ní wọ́n tó three hundred kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ òun ni pé ànábì wa sallallahu alayhi wa sallam fàwádọ̀ àyádáwú fíl iná fàjà alàlmá yàmbọ̀ mímbẹ́yìn ni àsọ̀bìrì fàtàwọ́bọ̀ alkọ́m kí ni tí ó ṣẹlẹ̀ ni pé omi tí ò tó wọn yìí wọ́n náà wà lójú ogúnjọ́ náà lọ́hùn òun ni torí pa àtúndìrì wáyà míì tó tún gbé ìmíì wá níbi togun Hudaibiya àti ogun Tabuk ṣùgbọ́n ẹjẹ́ àyànjú tẹ́lẹ̀ yìí ná wọ́n ní bànábì ṣe ara fi ọwọ́ sínú níta lè fi wé kọ̀ǹténà bóyá bíi cup àbí irú kékan ànábì fi ọwọ́ síbi ìwọ̀nba omi tó wà ní ibẹ̀ omi bá ń pọ̀ sí omi bá ń sun omi bá ń sun omi bá ń sun gbogbo àwọn sàábé tán wà ńbẹ̀ wọ́n ṣàlùwàlà gbogbo wọn mu omi débi pé kò sẹ́ni tí ò rí omi lò wọ́n sì lé ní ọgọ́rùn-ún mẹ́ta omi tí ò sí tẹ́lẹ̀ látara pànàbí gbọ́wọ́ sí báyìí láì so nídán láì ṣe pànàbí ṣẹ̀ṣẹ̀ pọ̀fọ̀ kankan àwọn omi bá ń jáde gbogbo wọn ni wọ́n sì lo omi ní lílò tí ò mú wàhálà kankan dání àáfàá tún nínú rìwáyà míì òun lèyí tó ṣẹlẹ̀ nígbà ogun Hùdẹ́bíyà náà tọ́já sí pànàbí sallallahu alaihi wasallam náà ó ti ọwọ́ rẹ̀ bọ inú ike omi náà ni lomi bá ń jáde ń bẹ̀ kalẹ̀ ọ̀yún bí ìgbà tọ́já sí wípé sẹ́lẹ̀ ru odò òun ni fàṣẹ́rì bú wàtàwá gbọ̀hù gbogbo wọn ni wọ́n mu wọ́n sì ṣàlùwàlà àáfàá wa jábírù tó gba hadithi eléyìí wá níjọ́ náà wọ́n ní wọ́n wá bí pé kámú kóńtóm mélòó tiẹ̀ níyìn náà ó ní àáfẹ́ tó ó ní láókúnà kálá bá lọ tó ń tó ṣe déédéé miatu alfin kálá bá pé one hundred thousand làkàfà àná omi tó ń sun jáde ń jọ náà lọ́hùn gbogbo wa láàrí omi lò ó ní ṣùgbọ́n o akẹ̀jẹ́ ọgọ́rùn-ún mẹ́ẹ̀ẹ́dógún tí í ṣe one thousand five hundred òun la jẹ́ ń jọ náà lọ́hùn gbogbo wọn sì rí omi lò látara bọ́ọ̀lù ọ̀hún ṣe gbà fànà tó rárá fi ọwọ́ kan inú ike omi yẹn gbogbo wọn ni eléyìí ṣẹlẹ̀ sí bákan náà ìmí ìtún ṣẹlẹ̀ gan tọ́já sí pé kèé ṣe omi tọ́já sí pé mílkì òun ni àáfàá wa àbú rẹ̀ rà òun lọ gba eléyìí wá tọ́já sí wípé níjọ́ náà lọ́hùn ìtọ́ wà nínú kéńjọ́ náà kò ju mílíìkì tí ọ̀fẹ́ tó èèyàn kan lọ ebi sì ń pa àwọn sàábẹ́ ògbẹ́ngbẹ́ wọn tí ò sí nǹkan tí wọ́n ó mu lànàbì sallallahu alaihi wasallam òun lọ́ba ara na ọwọ́ sínú kéyẹn náà lọ́ba di pé mílíìkì bá ń sun mílíìkì bá ń jáde ń bẹ̀ tó fi já sí pé gbogbo wọn pátá ni wọ́n mu nínú mílíìkì yẹn tí ọ̀dẹ̀ sí wàhálà kankan bákan náà ètò ṣẹlẹ̀ sí tó lóúnjẹ èyún náà ṣẹlẹ̀ nínú hadith ilé ìtọ́sẹ̀lẹ̀ látọ̀dọ̀ àáfàá wa Anas tọ́já sí pé ìyá rẹ̀ Umu Sulaim anabi wá sílé rẹ̀ ní ọjọ́ kan ni wọ́n ní já àròsúlù lọ́ọ̀yù sallallahu alaihi wasallam bin nas wàlẹ́sà indana mọ́ọ̀nù tìrìmù o nígbà táwọn bíi ń bọ̀ kò tún dá lọ lóhùn nìkan lọ́ba kó àwọn sàábé dání ni wọ́n pọ̀ a irú ìdójútì wo leléyìí tí òṣò ń jẹ́ ńlé eléyìí tá a fún ànábì sallallahu alaihi wasallam bó o la ṣe é ṣerú eléyìí sí àyà wọn ti ń já kọ́mọ̀ wàá jẹ́ pànábì ọlọ́run a wà á dójútì àwọn èèyàn rẹ̀ ọ̀wà ní rí oúnjẹ jẹ òun ni wọ́n ànábì ní ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà ìrẹ́wùmù sulaim tó jẹ́ ìyá anas wá níbí kí ni ń tọ́ wà lọ́dọ̀ rẹ ìwọ̀nba ń tọ́ bá wà lọ́dọ̀ rẹ ń rárá gbé wá fa'atat bidhali kalokubus ọba rárá gbé ń tá a lè fi wé búrẹ́dì nínú oúnjẹ tọ̀dọ̀ tí wá ń bì ọba rárá gbé wá nígbà tó di wípé ó gbé wá báyìí òun lànàbì sallallahu alaihi wasallam ó ní sí ń tẹ́ ẹ nílé òun náà rè àti wọn bá ń tá a lè ń tẹ́ èèyàn lè fi jẹ búrẹ́dì yẹn òun lọ́ba gbé kalẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní kàn fọkàn balẹ̀ kò sí wàhálà kankan ọyẹ ẹ dé nígbà wọn dé tán ànábì ní gbogbo àwọn sàábé tí mo kó wáyìí ẹ máa ń bá yọ̀ǹda fún wọn kán máa wọlé ní mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá bí wọ́n ṣe ń wọlé wọ́n bá ránsáàfù wọn bó oúnjẹ yìí oúnjẹ bá ń pọ̀ sí i oúnjẹ ọ̀bà tán mọ́ èèyàn mẹ́wàá ọ̀bà jẹun débi pé wọ́n ò yò súnmọ̀ kára jù wọ́n ọ̀bà tún jáde ànábì sọ̀sán yóò ní pé ọ̀yá ẹ tún bá yọ̀ǹda fẹ́ẹ̀yàn mẹ́wàá kí wọ́n tún wọlé fàákàlù àwọn náà ọ̀bà tún jẹun hátà ṣàbẹ̀tọ́ ẹ pé àwọn náà ó tún yó dáadáa fún màkọ́rọ̀jù wọn bá tún jáde anabi sallallahu alaihi wasallam ó ṣe báyìí ó ṣe báyìí tó fi já sí wípé èèyàn tí ò dín ní eighty samanuna rojulan àwọn ọkùnrin tí ò dín ní ogún ní ọgọ́rin wọ́n sì jẹun tí wọ́n yó látara oúnjẹ tí ọ̀fẹ́ yó ẹnìkan ọlọ́run bá ní kí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà wà nù àwọn ṣẹ́ ìyanu tó ti ọwọ́ ànábì ṣẹlẹ̀ ọlọ́run bá ní kí ànábì pẹ̀lú wọn bá tá a sọ nínú iṣẹ́ ìyanu yìí àtàwọn míì tá a lè sọ àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ ìyanu pọ̀ nínú ìsìláàmù ọ̀gá rẹ̀ sì ní alukur'an eléyìí tí a ti sọ ká mọ̀ jẹ́ kí iṣẹ́ ìyanu ó jẹ́ nǹkan tí ó jọ wá lójú tá a fi wá fi ẹ̀sìn ọlọ́run sílẹ̀ ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí ní àkọ́kọ́ wọ́n ní ká fi ìbéèrè síta àwa tí a bá fẹ́ dáhùn ìbéèrè yìí a máa fi àwọn ansa ránṣẹ́ sí ẹ̀rọ wa tá a ti máa ń pè wọn zero eight zero five two six one five three zero eight pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹni tí ó bá gba àwọn ìbéèrè náà dáadáa tó sì já sí pé òun ni ìdáhùn rẹ̀ kọ́kọ́ wọ orí ẹ̀rọ wa jù á kéde wọn àti ẹ̀bùn eléyìí ti ilé ẹ̀kọ́ yìí tí wọ́n ní ká fún wọn. ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni wípé dárúkọ mẹ́ta nínú àwọn àkọlé àwọn topics eléyìí tá a ti fi sọ̀rọ̀ ní Ramadan fourteen thirty eight yìí ìyẹn jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ dárúkọ mẹ́ta nínú àwọn àkọlé àwọn topics tá a ti fi sọ̀rọ̀ ní Ramadan tẹ́lẹ̀ yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì dárúkọ gbogbo ọkọ ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iye ọmọ tànàbí ibi ó kọ wọn bá ní fi ránṣẹ́ ó di méjì ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta Islamic months àwọn oṣù ìsìláàmù tá a máa ń lò bá ní fi ránṣẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin tó parí rẹ̀ òun náà ni pé àwọn khulafau rashidun àwọn àròlé mẹ́rin tí wọ́n jẹ lẹ́yìn bàtà nàbí àsálàm kú bá ní fi okọ̀ wọn ránṣẹ́ á kéde ẹni tí ó bá gba àwọn ìbéèrè nínú àwọn ètò wa tí ó ń bọ̀ wọ́n ní ká wọn kéde náà annual Ramadan lecture yóò wáyé ní sátidé June three two thousand and seventeen ní aago mẹ́wàá nílé ẹ̀kọ́ wa olùdánilẹ́kọ̀ọ́ wa ní usasu abdulrahman abdul awwal tí wọ́n jẹ́ dàrẹ́tọ̀ Ibn Temiya Institute tán sì jẹ́ ìmáàmù Lisi University àkọlé ni pé ojúṣe òbí àti àwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí nínú rírẹ ọmọ nílànà tọlọ́hun àti títún àwùjọ ṣe àmọ́ retí wa o ilé ẹ̀kọ́ olóṣù mẹ́fà eléyìí tí ó máa ṣẹlẹ̀ láti fi mọ kùránì kánú ó bẹ̀rẹ̀ ní July three ní ilé ẹ̀kọ́ yìí yóò máa wáyé láàrin ọjọ́ Monday sí ọjọ́ Thursday káwá gba fọ́ọ̀mù ní ilé ẹ̀kọ́ yìí admission ńlá lọ́wọ́ entrance exam alákọ̀ọ́kọ́ yóò wáyé ní July one two thousand and seventeen bákan náà ni tẹ̀síìnì láàrin aago méjì sí aago mẹ́rin ẹ lè fẹ́ pé wàá gbà sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight ìmọ̀lẹ́mìí ayélujára islam rasheed hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatu.